الحمد لله حذر من موالاة الكفار ولكن البراءة منه والصلاة والسلام على من أمر بمخالفة اليهود والنصارى في أشياء ومنها أعيادهم صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا عباد الله اتقوا الله واعلموا أن تهنئة الكفار بعيد كريسماس أو غيره من أعيادهم الدينية حرام بالاتفاق يقول الإمام ابن قيم رحمه الله وأما التهنئة بشعائر الكفر المختصة به فحرام بالاتفاق مثل أن يهنئهم بأعيادهم وصومهم ويقول عيد مبارك عليك أو تهنه بهذا العيد ونهوه فهذا إن سلم قائله من الكفر فهو من المحرمات وهو بمنزلة أن في بسجود للصليب فلذلك أعظم إثما عند الله وأشد مقتا من التهنئة بشرب الخمر وقتل النفس وارتكاب الفرج الحرام ونحوه وكثير مما لا وكثير مما لا قدر للدين عنده يقع في ذلك ولا يدري قبح ما فعل فمن هنأ عبدا بمعصية أو بدعة أو كفر فقد تعرض لمغفر الله وسخطه وإنما كانت تهنئة الكفار بأعيادهم الدينية حراما لأن فيها إقرارا لما هم عليه من شعائر الكفر ورضا به لهم وإن كان هو لا يرضى بهذا الكفر بنفسه لكن يحرم على المسلم أن يرضى بشعائر الكفر أو يهنئ بها غيره لأن الله تعالى لا يرضى بذلك كما قال سبحانه إن تكفروا فإن الله غني عنكم ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضى لكم وقال تبارك وتعالى اليوم أكملت لكم دينكم وأتمت عليكم نيمتي ورضيت لكم الإسلام دينا وتهنئتهم بذلك حرام سواء كانوا مشاركين للشخص في العمل أم لا وإذا هنئونا بأعيادهم فإننا لا نجيبهم على ذلك لأنها ليست بأعياد لنا ولأنها أعياد لا يرضاها الله لأنها إما مبتدعة في دينهم وإما مشروعة لكن نسخت بدين الإسلام الذي بعث الله به محمدا إلى جميع الخلق وقال تبارك وتعالى في ذلك ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وإجابة المسلم دعوتهم بهذه المناسبة حرام لأن هذا أعظم من تهنئتهم بها لما في ذلك من مشاركتهم فيها ومن الأدلة على تحريم مشاركة النصارى الاحتفال بأعيادهم أولا قوله تبارك وتعالى والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والزور أعياد المشركين كما ذكره مجاهد والربيع بن أنس وعكرمة والقاضي بن يعلى والضحاك وليس المراد الكذب ثانيا ما جاء أنس مالك رضي الله تعالى عنه قال قدم علينا رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيها في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد عبد لكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر ثالثا ما جاء ثابت بن النحاس قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إني نذرت أن أنحر إبلا ببوانة موضع قرب قرب مكة فقال النبي صلى الله عليه وسلم هل كان فيها وثن من أوثان الجاهلية يعبد قالوا لا قال هل كان فيها عيد من أعيادهم قالوا لا قال فأوف بنذرك فإنه لا وفاء بنذر في معصية الله ولا فيما لا يملك ابن آدم فإذا كان مجرد الذبح في مكان كان فيه عيد له معصية فكيف بما احتفل معهم أو هنأهم رابعا من الأدلة قول النبي صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وإن عيدنا هذا ليوم الأضحى وكقوله تبارك وتعالى لكل جعلنا منكم شيعة ومنهاجا خامسا من الأدلة ما جاء لأم سلمة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وآله وسلم يصوم يوم السبت ويوم الأحد أكثر ما كان يصوم من الأيام ويقول إنهما يوم عيد للمشركين فأنا أحب أن أخالفهم وفي هذا الحديث فائدتان الفائدة الأولى أن النبي صلى الله عليه وسلم كان يحب مخالفة اليهود والنصارى لا سيما يوم عيدهم الفائدة الثانية أن اليهود والنصارى مشركون كما قال تعالى لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وكقوله تبارك وتعالى اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم سادسا من الأدلة ما جاء عمر رضي الله تعالى عنه قال لا تدخلوا على المشركين في كنائسهم يوم عيدهم فإن السخطة تنزل عليهم لما يرتكبونه بها من فجور وقد قال عمر بن الخطاب رضي الله تعالى عنه اجتنبوا أعداء الله في يوم عيدهم سابعا من الأدلة جاء عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما أنه قال من بنى ببلاد الأعاجم وصنع نيروزهم ومهرجانهم وتشبه بهم حتى يموت وهو كذلك معهم يوم القيامة وأقوال الأئمة أئمة الأربع في عدم جواز الاحتفال بأعياد النصارى متوافرة كثيرة يا عباد الله واعلموا أن الاحتفال بأعياد الكفار والتهنئة بها مع علم بأن ذلك من خصائصهم لا يخلو من هذه الأحوال أولا إما أن يكون ذلك لمجرد موافقتهم من غير تعظيم شعائرهم وهذا محرم لكونه ذريعة إلى إكرار بدينهم ثانيا وإما أن يكون ذلك لشهوة كما يحضر أعيادهم ليشاركهم في شرب الخمور والرقص والأكل وهذا وهم هذا النوع التحريم المغلظ ثالثا وإما أن تكون المشاركة بنية التقرب إلى الله كما يحتفل بذكرى مولد الرسول صلى الله عليه وسلم وهذا بدعة ضلالة وأشد تحريما وأظلم ضلالا من الاحتفال بمولده صلى الله عليه وسلم لمشاركة المعتقدين بأن المسيح هو الله أو ابن الله رابعا وإما أن يكون الاحتفال كما عبروا قديما المعبود واحد وإن كانت الطرق مختلفة وكما يعبرون حديثا بوحدة الأديان وهذا كفر مخرج من الملة أقول ما تسمعون أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على مولانا نبي بعد وبعد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا عباد الله اتقوا الله لا تشاركوا النصارى في عيدهم هذا والذي سيأتي بعد هذا أدوكوا الله أبا الله تصوى على nípa نبا يبقى أقبض النفع وعلى نبا aláìnígbàgbọ́ kákórìíra wọn nítorí pé wọ́n kọ́ tọ́lọ́ ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run kọ́ máa bá nẹ́bí sallallahu alaihi wasallam ẹni tó pa wá láṣẹ pé ká yapa sí àwọn júù àtàwọn kan yóò níbi àwọn nǹkan kan nínú ẹ̀ náà lọ́dún wọn tí wọ́n ṣe ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ máa bá nẹ́bí ọlọ́run kọ́ máa bá wọn aráàlú àti àwọn sàhábà rẹ̀ lápapọ̀ ẹ̀yẹ́rú sí ọlọ́run ẹ̀bẹ̀rún ọlọ́run ọba àlejò ọlọ́run kẹwàá lọ gbọ́ yìí pé ìbá kí àwọn kẹfìrí pé wọdún kérésì tó ń ṣe yìí àtòmí náà tí wọ́n tún máa ṣe nínú àwọn ọdún ẹ̀sìn wọn èèwọ̀ ni o. Al-Imam Ibn Qayyim rahimahullahu ta'ala nínú ahkam ahli dhimma nígbà wọn bẹ̀rẹ̀ sí sọ ìdájọ́ tí ń bẹ fún àwọn ẹni tí wọ́n ṣe mùsùlùmí kí ni ìdájọ́ ẹ̀sìn lórí wọn. wọ́n ní àbọ̀ká máa kí ẹ̀yẹ oríire pẹ̀lú kẹfẹ́rẹ́ tí ń ṣe. èèwọ̀ ni ò dẹnu dẹkùn sí bíi kéèyàn máa kí wọn kú ọdún àbí wọn gbá rẹ kéèyàn máa ní ọdún yìí ọdún ọyà kọ wọn máa àbọ ọdún ọyà bò àbí kéèyàn máa lọ fẹ ọdún yìí o afáwa ni pé tọ́ba já sí pé ẹni tó wí nǹkan yẹn tọ́ba tẹ̀ já sí pé ní àníyàn kúkúrò nù yẹn bá ti pẹ̀lú tó ṣe nítorí pé ó wà nípò bíi kéèyàn máa kí ẹni tí ń forí balẹ̀ fún àgbélébù àtẹ̀sọ́ pé tó tóbi lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá sùhánà wọ̀tàhálà kódà ó tún lé ní ohun tó burú ju kéèyàn máa kíyàn pé ogún ọtí tó mú yìí ó kéèyàn kíyàn kú ọdún kérésì ó burú ju kéèyàn rẹ ti mú ẹkú ọtí tẹ̀ mú yìí ó àtẹ̀yẹ báwọn tó pààyàn kéèyàn máa jọ ẹkú àbí yẹn sì báwọn ẹni tó ń ṣe sìnà délé aṣẹ́wó kí ẹ máa yọ ẹ kú sìnà ẹ kú àgbèrè tẹ̀sí yìí o ìkíyẹ̀ fún ọdún kérésì ó burú jù lọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó ṣe wípé ẹ̀sìn onítùmọ̀ lọ́dọ̀ wọn wọ́n máa ń kó sínú ilé wọn ò dẹ̀sìn ní mọ bí nǹkan yẹn ti burú tó nítorí bẹ́ẹ̀ ẹni yóò tọ́ bí kí ẹrú ọlọ́wọ́ ọba kan ó kì í kó oríire níbi ẹ̀ṣẹ̀ àbí bídíà àbí kéferì ó ń tọ́ òun ti fa ìbínú ọlọ́wọ́ ọba lẹ́sẹ̀ ọ ọlọ́run dákun má sí wa o. ẹ̀rí ìmá kí àwọn kẹfìrí bí irú àwọn ọkùnrin yóò fi wọ́n kú ọdún wọ̀nyí ìwọlé o torí kí wọ́n kú ọdún ó ń sọ fún ní pé ìyẹn fi rinlẹ̀ ìwé tí wà lórí ẹ̀ nínú ìlànà ẹ̀bọ̀ yẹn pé ìyẹn gbà dá nìyẹn ìyẹn dẹ̀ yọdún sí ẹ̀rí ọlọ́wọ́ yọdún sí ká jẹ́ ọlọ́wọ́ bá náà pé tẹ́ ẹ bá sọ ìmúre tẹ́ ẹ o. torí inú ọlọ́wọ́ ọba òdò sí ẹrú rẹ̀ kọ́ ya kẹfẹ́rí ṣùgbọ́n tẹ bá lè bá sọ pé fọlọ́hùn ìyẹn lọ́wọ́ ọba yọnu tó islam fún wa lẹ́sìn gbogbo nǹkan tó wà nù rẹ̀ oríire ni ta lè má kíra wá kú rẹ̀ ìwà ṣe táwọn kí ọdún kérésì yọnu islam fún ẹ̀rí bákan náà mo sì parí ìdẹ̀ra mi fún ilé yìí lórí ọwọ́ ayọ́nú sí islam fún yìí kọ́ máa jẹ́ èyí tó ti fẹ́ máa sùn èèyàn wá gbà yọ́nú islam ló yẹ kéèyàn tó máa lọ kí èèyàn kú ewu ọdún kan tí wọ́n ń sè torí bẹ́ẹ̀ kì í máa kí àwọn kèfèrí tí wọ́n ń sọdún yìí pé wọ́n kú ewu ọdún èèwọ̀ ni o èèyàn bá máa bá wọn ṣe èèyàn bá sì máa bá wọn ṣe ẹ̀rí tọ́ bá já ọlọ́ pákírun ní ẹ yọ̀wọ̀ àjọ pé àgbo ọdún yìí ó gbogbo ọdún tó bá báyìí láyé ọdún yẹn náà ni àní ọ lọ torí pé kì í sọdún wa àti pé ọdún yẹn inú ọlọ́wọ́ kò dùn sí lọ́dẹ̀ wo ọdún yẹn bí jẹ́ Islam ti parẹ́ nígbà tó bá ti gbà dìde rẹ ọlọ́wọ́n bá sọ yìí pé alẹ́ ẹ̀yọ owó ní islam nínú àyà mi ọlọ́wọ́n ní ẹni yóò tọ́bẹ̀ tún wá ìwọ tó yàtọ̀ sí islam lẹ́sìn ọlọ́wọ́n láàánú gbà lọ́wọ́ ẹ̀ ẹni yẹn dẹ̀ sì ní ọmọ tí wọ́n pàdánù níjọ́ fi nàlù ọba jẹ́ nínú ìlànà ẹ̀sìn wọn tá a bá sọ kófin ni òfin àdókò sọ́lá ti ṣe kéde ọ̀pọ̀ ti parẹ́ pẹ̀lú islam kí mùsùlùmí máa wá dá wọn lóhùn tí wọ́n bá kí fún ọdún àbí kóhun náà ti lọ bẹ̀ ìyẹn kẹ́sùn burú ju kó kí wọ́n fún ọdún lọ nítorí pé ìbáwọn kẹ́gbẹ́ yìí a ní àwọn ẹ̀rí tó fìdí ẹ̀ múlẹ̀ bí aráàmù ni àkọ́kọ́ nú ẹ̀wù lọ́rọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala pé kí ẹ máa bá àwọn ẹni sọdún pé èèwọ̀ ni ọ̀rọ̀ lọ́wọ́ bá gbọ́ sọdún sọ́tún fọ̀kọ́ọ̀n ọlọ́wọ́ bá ní ẹ̀rí àwọn ẹni tí wọ́n gẹ́ ní zoro zúrù ń bẹ yẹ wọ́n lóun awọ lójú àwọn ẹlẹ́bọ tí wọ́n lọ bí ọdún àwọn ọ̀sẹ̀ awọ bí ọdún àwọn ọkùnrin yóò yìí ẹ̀rí wọ́n ní ìtumọ̀ rẹ̀ nìyẹn kìí ṣe ká kìí ṣe àwọn ìkẹ́kọ̀ọ́ àwọn onímọ̀ tí wọ́n bá sọ nìyí nínú áyà ẹ̀rí ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì òun náà ní hadith anas malik radiyallahu wọ́n anabi tó dé madina àwọn ará madina ní ọjọ́ méjì tí wọ́n ń amùsọ̀lá wa béèrè yìí pé kí lọ́jọ́ méjì yìí kí ni ìtumọ̀ ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni a máa ń ṣeré ní méjèèjì yìí ni kó tó di pé Islam dé iṣẹ́ ọlọ́run wa sọ yìí pé ọlọ́run ti jà àrọ ọjọ́ méjì yìí fún yín pẹ̀lú èyí tó ń lóore ju méjèèjì lọ òun náà ní ọjọ́ ọdún léyà àti ọjọ́ ọdún jágà ẹ̀rí kejì ni ẹ̀sìn tí wọ́n ti dé ọdún táwa mùsùlùmí ní adé ọdún léyà àti ọdún jágà àtọdún tí máa ń kóòrè ní gbogbo ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ òun náà ní ọjọ́ òní ti ṣe ọjọ́ jùmọ̀ ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta nú ẹ̀rí pé ọdún yìí ò kí ń sọdún wa èèwọ̀ dẹ̀ sí ni ká bá wọn kẹgbẹ́ nínú ẹ̀ òun náà lè tọ́wọ́ látọ̀dọ̀ fún asábì tó ń dọ̀ hajj wọ́n ní arákùnrin fẹ́ lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam ó nílò òjijì ọlọ́run mo ti ṣèlérí ife máa para fún mi sáàyè kan tó súnmọ́ mẹ́kíà wọ́n pè ní buhari anábì sallallahu alaihi wasallam wa ń bèrè yìí pé ṣé òrìṣà wà bẹ́ẹ̀ ni ìyẹn ni pé ṣé sáré wà bẹ́ẹ̀ ni ìyẹn ni pé òrìṣà tí ò lòdì tó wà bẹ́ẹ̀ ni nínú òrìṣà táwọn èèyàn máa ń sìn tí wọ́n máa ń sìn kó tó di pé fúlàgùn dé ẹnìyẹn ní rárá o kò sórí ìsàmbẹ̀ o bí mo ti mọ fẹ́ lọ tí mo fẹ́ lọ pẹrẹ sí yẹn kò sórí ìsàmbẹ̀ o. àwọn ìṣẹ̀lẹ̀ á tún béèrè béèrè kejì wípé tó ṣe ọdún kẹfẹ́ táwọn kèfèrí máa ń sìn bẹ́ẹ̀ ni ẹnìyẹn ní rárá o ìṣẹ́ ọlọ́run lè jẹ́ ọba ti wá rí bẹ́ẹ̀ pé kò sórí ìsàmbẹ̀ èyí ti báwọn kèfèrí máa ń gbòòrì ibẹ̀ lọ́dọọdún torí bẹ́ẹ̀ ìlérí ẹni tó sọ yìí pé òun tó ń bẹ ń bẹ kó jímọ̀ lónìí òun ò ní sálẹ̀ má gbáyàwó òun lójú lẹ́ẹ̀mẹ́fà ẹsẹ̀ ni nítorí pé sẹ́rí àgbẹ̀ pé ká má gbóbi wa lójú ẹni yẹn ò ní sèkéde ọkọ̀ gbọ́dọ̀ sàmúsẹ́ ìlérí rẹ̀ níbi ẹ̀sẹ̀ yẹn ẹni kọ́ wa nù hadithi ẹ̀ wà àyíṣà ìgbẹ́ ni yóò tó bá lérí kó máa tẹ̀lé tọ́lọ́wọ́ kọ́ tẹ̀lé tọ́lọ́wọ́ ṣùgbọ́n tó bá lérí kó máa yàpọ̀ ọlọ́wọ́ kọ́ máa wò kọ́ máa yàpọ̀ ọlọ́wọ́. ìyẹn sì mú lè rí sẹ́wọ́n tí ọba àdébí adámọ̀ ní kápá lórí ẹ̀kọ́ gbọ́dọ̀ mú lè rí ẹ̀sẹ̀. sábàwò hadith yìí tó bá jáde pé kéèyàn lọ dún nǹkan ẹlẹ́mì kéèyàn ẹ̀ síbi tí wọ́n ni bó o wá ẹni tó ṣe pé ń bá sọdún bó ẹ̀ máa rí. èdè kọ́ bá wọn ṣe nǹkan yẹ òun kẹ̀kẹ́ rẹ tiẹ̀ lọ́nà ọ̀pá síbẹ̀ wọ́n tẹ̀sẹ̀ nítorí ẹ̀ ẹ dàpọ̀ èwo wá lẹ́kẹ̀ẹ́ rẹ ó tóbi àtẹ̀sẹ̀ ẹni tí ó tún wúwo òkun lẹ́ni títún lọ́ọ́ bá wọn ṣe ọdún yẹn àbí tó tún wá kí wọn kú oríire tí wọn kú ìwọ ọdún. ẹ̀rí ẹlẹ́kẹ̀rin nú ẹ̀rín lágbàmú bíbí àní àrọ́ọ̀bù ni èèwọ̀ ni ká bá wọn ọ̀sẹ̀ mọ̀ yìí ká máa bá wọn kẹ́gbẹ́ níbi ọdún wọn ànábì sallallahu alaihi wasallam wọn ní sẹ́ni gbogbo ìjọ kọ̀ọ̀kẹ́ lọ́lọ́dún rẹ̀ ọdún tiwa náà ni ọdún jágà àti ọdún léyà. àtọ̀wọ̀tọ́lọ́wọ́ ọba àlejò ọlá sọ wípé ìkọ̀ọ̀kan nínú yé la fún ní òfin àtìlànà ẹ̀sìn rẹ̀ àtìlànà ẹ̀sìn tiwa òun ni ká sọdún léyà ká sọdún yáká àtúnfin júmọ̀ àti ọmọ àpàrà lọ́sẹ̀ ọ̀sẹ̀. ẹlẹ́ẹ̀karùn-ún àwọn ẹ̀rí olórí ẹ̀yìn pé àní ni ká báwọn kẹgbẹ́ níbi ọdún gbọ́dọ̀ kí wọn gbọ́dọ̀ bá wọn jẹ wọn ọdún tí wọ́n ń dá ẹgbẹ́ kérésì ni ni gbọ́dọ̀ bá wọn kẹgbẹ́ nìkan kan nú أولي حديث أم سلمة رضي الله عنها ولا النبي صلى الله عليه وسلم أما داوي لي أجو ساتودي ní máa ń gbàwẹ̀ lọ́pọ̀lọpọ̀ láwọn ọjọ́ ìṣubú tí máa ń gbà láwọn ọjọ́ mi lọ. àwọn sọ̀tàn lọ́tọ́ bá gbàwẹ̀ yẹn òun tàbí máa wí ni pé ṣe rí ọjọ́ méjèèjì ọjọ́ ọdún lọ́jẹ́ fún àwọn ọ̀sẹ̀ bọ̀ ẹ̀rí ọjọ́ ọjọ́ ọjọ́ sẹ́ńdé ọjọ́ ti tàwọn kiri o ọjọ́ táwọn ọkọrin o àwọn tí wọ́n bá ń sápẹ́ tó máa ń lọ sọ́ọ̀tì ẹ̀rí. alùpùpù sọlá wa sọ wípé ọjọ́ ọdún àwọn méjèèjì lọ́jẹ́ èmi wá fẹ́ kí n yapa sí wọn ẹ̀rí èmi fẹ́ kí n yapa sí wọn mo fi ẹ̀gbẹ́ tí wọ́n bá ń gbọ́dún sí wọn yọ̀ káwa yapa sí wọn ká má bà wọn ṣe. wọ́n ti sábà wo hadith yìí ara fàánì méjì gbá mú bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ náà fàánì dáhùn bẹ́ẹ̀ ni pé ànábì sallallahu alaihi ó nífẹ̀ẹ́ sí ká yapa sí àwọn Júù tọ́lọ́wọ́ ọba ti bínú sí nítorí pé wọ́n nímọ̀ ẹ̀sìn wọn ò lò wọ́n jẹ́ nífẹ̀ẹ́ sí ká yapa sí àwọn ọkùnrin yó àwọn ẹni tó ṣe wípé wọ́n ti sìn náà sí wọn àwọn onímọ̀ wọ́n kẹ̀ láwọn ń sìn lọ́wọ́ ni. agaga nípa àwọn tó ní ìṣe pẹ̀lú ọdún wọn àǹfààní àkọ́kọ́ tá a rí nìyẹn nípa tó sẹ́lẹ̀ ó nífẹ̀ẹ́ sí ká yapa sí wọn. ẹlẹ́ẹ̀kejì náà bàálí tó bá nù ni bí ó fi ẹgbẹ́ gbólóhùn tó láwùjọ wa táwọn adé alẹ́sìn kejì ẹlẹ́sìn kejì á ìsọkúsọ ni o àgbà jùlọ àwọn àwọn ọ̀daràn tí wọ́n bá rá àwọn tí wọ́n gbowó lọ́wọ́ wọn náà wọ́n ní àwọn ẹlẹ́sìn kejì wa ẹlòmínà bá sọ pé ẹ ọba lọ kéré ọba bá lọ sọ́ọ̀sì kọ́ lọ mọ́sálásì àà sọ́pàpọ̀ mọ́ra wọn ẹni lọ kúnlẹ̀ fèrè màríà fífi jésù lọ́lọ́wọ́ sọ́pàpọ̀ bẹ́ẹ̀ sọ́kọ pé ọlọ́run nìkan ni àtẹ̀dáhùn náà lọ́dẹ̀ sílẹ̀ tó ti jọ̀sùn kùpàpọ̀ wọn náà ẹ̀rí wọ́n ní àdìsí yẹn máa jó yíwa yìí pé àwọn ojú àtàwọn ọkọ yóò yàn ṣẹbọ ni wọn gẹ́gẹ́ bọlọ wọn bá nígbà sọ yìí pé àní ó ti ó ti ṣàìmọrin sọlọ àwọn ẹni tí wọ́n sọ yìí pé Jésù ọmọ Ọlọ́run àbí tí wọ́n kẹ̀ ní pé Jésù ni Ọlọ́run Ọlọ́run ní kéferì ni wọn kẹrì nínú àyà mi Ọlọ́run pé àwọn Júù náà ní kéferì wọ́n lè ráwọn Júù yẹn wọ́n máa mú àwọn onímọ̀ wọn àtàwọn tó ń jọ́sìn láàrin wọn wọ́n mú wọn lọ́lọ́run ẹ̀rẹ́ lẹ́ẹ̀kẹfà nínú ẹ̀rí wípé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn kẹ́gbẹ́ níbi ọdún tí wọ́n láwọn ti kéré sí. òun náà ni ọ̀rọ̀ tó wá látọ̀tà fún àwọn ọmọdé ọ̀sọ̀ lọ́dí ọlọ́run tẹ̀lé àdìsú. wọ́n ní ẹni ìwọlé ti àwọn ọ̀sẹ̀bọ ní chọ́ọ̀chì wọn lọ́jọ́ ọdún wọn. ẹ̀rí subhanallah àdáwò máa dé sí ní ọjọ́ kínìyàn o ọjọ́ sẹ́ńdẹ̀ sí ọ̀tún láì. mo ti di gbọ́láwò ìbáṣe lọ́wọ́ sí ìlọrin àti kọ́mẹ́tì lòun ni. láti jọ twenty five o december òun ti di gbọ́lá báyìí gbọ́láwò ó ní gbọ́lá lòun báyìí. ẹ̀rí yọba lọ ṣọ́ọ̀ṣì yọ lọ ṣọ́ọ̀ṣì yọ lọ pàtẹ́wọ́ yóò fi kọ gbọ́lá láwọn ọjọ́ yìí tọ́ba tún di ijọ́ tí wọ́n sọ pé wọ́n á January o yóò tún bóde á ní gbọ́dọ̀ lábẹ́ lòun ti jẹ títí gbèsè. bẹ́ẹ̀ni afọwọ́ àwọn ọ̀rọ̀ jẹ́ lọ́wọ́ tẹ̀lé àná ó ní ẹ̀mí wọlé tí àwọn fẹ́ bọ́ bí chọ́ọ̀tì wọ̀ níjọ́ tí wọ́n máa ń sọ subhanallah kákìlọ̀ fáwọn ẹni náà bábọ̀ tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wá wá ń sẹ́yìn yìí náà o àwọn mi ọlọ lókè ìbànújẹ́ ni wọ́n ń pè lókè ayọ̀ wọ́n lọ bẹ̀ àwọn yóò ní ẹ̀kọ́ tóun ṣe gbọ́lá lòun jẹ Abdul Wasi lọ́dọ̀ àti gbọ́lá ni ti gbọ́lá lòun jẹ afa àwọn ọmọ nǹkan tọrọ jẹ lọta lánàá ó ní ẹ má wọlé ti àwọn ọ̀sẹ̀ bọ̀ ní ṣọ́ọ̀ṣì wọn ní ṣọ́ọ̀ṣì wọn ní ọjọ́ ọdún wọn nítorí pé ìbínú ọlọ́wọ́ bá nìyí á sọ̀kalẹ̀ lé wọn lórí kí ló bá ti bínú ọlọ́wọ́ bá ti sọ̀kalẹ̀ lé wọn lórí nípa ìsìnkú kíì tí wọ́n máa gùn lé níjọ́ yẹn wọ́n lùlù wọ́n kù fèrè àwọn tí ó mọ̀ gbogbo rọ́ọ̀mù àwọn tí ó mọ̀ gbogbo rọ́ọ̀mù àwọn tí ó mutí wọn ó wọn ó fi jò sí ìbínú ọlọ́run máa sọ kalẹ̀ sí wọn ó mọ̀ rúkú sọ nọ́rọ̀ mi pé alẹ́ ìjìnlẹ̀ sáwọn ọ̀tá ọlọ́run ní ọjọ́ ọdún wọ́ ọ tóbi ìran ọlọ́run bá máa ń rọ̀ ẹlòmí ọlọ́run borí kókò kúkò láti jọ́ ọdún kò ní bọ̀ pé bẹ́ẹ̀ ń jọ́ yẹn lòun ti bẹ̀rẹ̀ orí burúkú kẹ́kẹ́ ọ̀yọ́ lẹ́nu bóyá àwọn kọ́sọ́mà rẹ̀ náà kẹrin láàrin ọ̀sẹ̀ tí ọdún bá òun tún fẹ́ lọ sí àtúnyẹn ní ọba forí kó ìkókùkù ìbínú ọlọ́run ọba sọ̀kalẹ̀ ẹ̀rẹ́lẹ̀ kejì nínú àwọn ẹ̀rí yìí pé ẹni tó bá jẹ́ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn kẹ́gbẹ́ nípa ọdún wọn tó látọ̀dà fún abdullahi ibn amr rọ́jà lọ́wọ́ tàlà àdìgún wọn wọn sọ yìí pé ẹni lọ kọ́lé sílé àwọn kìrì sí àyè àwọn kìrì tóun náà bá wọn sọdún wọn tó wá para jọwọ́ tó kú bẹ́ẹ̀ á gbé dìde pẹ̀lú ọjọ́ nínú àwọn olùmọ̀ kódà gbogbo àwọn ọmọọmọ wa bẹ̀rẹ̀ rí ni wọ́n sọ bí ọ̀tọ̀lẹ̀ kí mùsùlùmí abalọ máa lọ bá wọn kẹgbẹ́ imam malik abu hanifa imam shafi imam ahmed gbogbo wọn sọ yìí pé kò tọ́lẹ̀ kí mùsùlùmí àwọn abọ́dé tó táwọn àpá yẹn rí o wọ́n bá sọ yìí pé ẹ tó bá ti di wá ẹja wa sọ tó kíkalu ẹjí ká kásàdúrà kíkalu fún wa tún kíní yẹn kí ni wọ́n tún yẹn ẹ̀yin onígbàgbọ́ ẹ̀rí ìbá àti ìmọ̀ kí wọ́n kú ọdún téèyàn lẹ́sìn mọ̀ fáwọn wọn dọ́dún yẹn ni wọ́n láwọn tuntun mẹ́rin láti sọ̀dájọ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀. àkọ́kọ́ tọ́bajá sí pé èèyàn bá wọn sọdún yìí àbí kí wọ́n kú ọdún yìí nípa ẹgbẹ́tò ìyẹn kẹgbà tiwọn ẹlòmíì kan lọ́rẹ́ mi o ẹ bá níta lọ́rẹ́ rẹ̀ yóò dìde fìdí lè ọ̀rẹ́ o ó ti máa bá dáúdà sọ̀rẹ́ ó dìde fìdí lọ́rẹ́ o dé fìdí bò ẹ̀rí tọ́ba jẹ́ bí ẹ̀kẹ́ gba ti wọn lásán ló fi ń lọ kẹgbẹ́ wọn bí ọdún èèkọ́ bá bàrà ìlànà sí wọn aráàbò ni mo ti ṣe yẹn torí pé kò kò ní pẹ́ kò ní jì òun náà máa padà fi ẹ̀sìn wọn rinlẹ̀ pé ẹ̀sìn wọn àwọn ọ̀rẹ́ wa ilé ẹ̀sìn dá o ẹ̀sìn tí wọ́n ń ṣe yìí dá o. ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ tọ́ba jẹ́ bí ìyẹn bá wọn tọ́jú yẹn nípa pé ẹ̀yà ni ìkú lọ rẹ̀ ló tọ̀ ló ń fi rẹ̀ sí wọ́n fi adìẹ sí ṣàgbọ́n gbogbo àwọn tó ń ta ní àsìkò yìí wọ́n tà dáadáa tó kúndùn kọ́ máa mú ògógóró ṣé wọ́n ògógóró ògógóró fò tó bá ti di àsìkò ọdún wọn àti báwọn ò fi jó sí èèwọ̀ délé yìí tún lágbára ju àkọ́kọ́ lọ náà kẹta bá yára lọ sọdún yẹn pẹ̀lú pé yẹn dà bí fẹ́ súnmọ́ lọ́wọ́ ẹ̀rí yìí ó

ọlọ́run nẹ́bí òní ká kékeré ni ọ ká máa ṣe ayẹyẹ ọjọ́ bí òun níjọ́ tó wù àwọn sábẹ́ rẹ̀ òsè kò sí pàtẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ tó wọ́n tún lọ máa wọ́n ṣe kéré sí ìgbẹ́jọ́ wọ́n bí jésù tí ẹ̀ wá tún àwọ̀ sí kí ló dé tó fi wọ́n sì ni pé àwọn ẹni tí lọ́ọ̀ bá sọdún pọ̀ yẹn kọ́mọ̀ gbà pé ọlọ́run ni jésù wọ́n sì gbà fọmọ ọlọ́run ni òun ló jẹ́ kí tí o pẹ̀lú ìsọkúsọ tó gbajúmọ̀ láwùjọ wa ṣíṣe ọlọ́run kẹ̀mẹ́ là ń pè é ọ̀nà tá a ṣe ń gbà fi ń pè é lọ́sọ̀tọ̀ọ̀tọ̀ ẹni pé ọlọ́pọ̀ láwùjọ wa látàtí jọ́wá bí wọ́n ṣe máa ń wí nìyẹn ṣùgbọ́n láyé òde òní wọ́n bá gbé kọ̀ mí sí wọ́n bá ní ẹ̀ wá dáfìlà nìyà ẹsẹ̀ yọ̀kẹ́ náà ní ẹsẹ̀ yọ̀kẹ́ náà ní ẹ̀ńtọ́ bá lọ́ọ́ bá wọn sọdún pẹ̀lú àdìọ́kẹ́ balabala yìí kèfèrí ni kódà àwọn tí kò sí islam àbí ọlọ́wọ́ subhanahu wa ta'ala اللهم ارضى عنا وثبتنا اجعل ولاءنا وبراءنا لله سبحانه اللهم نجنا مع النجين ولا تهلكنا مع الهالكين يا رب العالمين اللهم دق يوم سواه اللهم دق يوم سواه انت عارف سنو الله بوتو سوا دق يرو الله لا تنسي من نور من nínú àdìẹ ọ̀dọ́ rẹ̀ ọlọ́run dákun fún wa nínú òṣìṣẹ́ lórí òdò rẹ̀ ọlọ́run ìfẹ́ wa àti ìkórìíra wa bí ọmọ ajẹ́ nítorí ìfẹ́ ọlọ́run ọba ní ọmọ ajẹ́ ọlọ́run dákun làwa pẹ̀lú àwọn ẹni tó ọlà ọlọ́run dákun máa jà parẹ́ pẹ̀lú àwọn tó ń parẹ́ ọlọ́run dákun làwa nu wàhálà àsìkò tá a wà yìí o ọlọ́run làwa nu wàhálà àsìkò tá a wà yìí ọlọ́run dákun sì dẹ̀kun fún wa má jà á mọ̀ sọ̀rọ̀ ọlọ́run gbòòrò àrísìkì fún wa má jẹ́ ibi ọ̀pọ̀ má ti wá lẹ́ni tí ó pààrọ̀ lànà nẹ́bì má jẹ́ apààrọ̀ lànà rẹ̀ ọlọ́run ṣàtúnṣe wa ṣàtúnṣe aláṣẹ wa àwọn tí ó gbádùn lọ ajá gbádùn ká gbádùn lẹ́mìí ká gbádùn lára ọlọ́run dákun gbàdúrà ní kọ̀ọ̀kan wa àwọn tó ti dáná alámọ̀rẹ́ ọdún dákun àjọ bàjẹ́ wọn yóò dáná lọ iná lọ́wọ́ láyé kẹta ìsọ̀lọ́dọ̀ àlànà صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمكم الله تعالى